aládìpele ẹ̀sán rere ọba tó ní ká máa sẹ̀mí di ọjọ́ tòní tó sì tó fún wa ní àǹfààní àti lè tó padà kójọpọ̀ nínú masilasi alápọ̀nlé láti tẹ̀síwájú nínú tẹ̀síríà alukurani lè ta dúró ní ọdún tó kọjá ní inú Ni aya tọ́lọ̀ ọba ti sọ irú ìyà àti ntọ́ ń pèsè ilẹ̀ fún gbogbo ẹni tọ́ bá mọ̀ọ́mọ̀ pa ẹ̀mí mùsùlùmí lòdòdó tọ́ pa látàrí àbòsí ẹ̀mí tọ́lọ̀ ọba sílé ìwọ̀ tọ́ bá ilé pa kí ni tọ́lọ̀ ọba tó pèsè ilẹ̀ fún níyà ọlọ́ọ̀bọ̀ ọba àlékè ọlá adúpẹ́ fún tó ní ká mọ̀ ẹsẹ̀ méjì òní kọlọ̀bà kó ṣe wá ní ẹni tí ó ṣe iṣẹ́ tí ó jẹ́ ohun àtẹ́wọ́gbá níwájú ọlọ́run abẹ́lọ́n pé gbogbo àṣìṣe wa tá a ti ṣe sẹ́yìn kọlọ̀bà kó ṣe àmójúkúrò fún gbogbo wa àwọn ọmọ ìyá wa tí wọ́n ti síwájú wa dé inú sàárè abẹ́lọ́gbà kíkí ọlọ́bọ yááfì wọn pàápàá jùlọ àfáàwà mara ibrahim alùsẹ́ kí ọlọ́ba kí ó fi ọ̀run kẹ́ wọn kí ọlọ́ba gbàbọ̀ wọn gbogbo sẹ́ẹ̀rí wọn kí ọlọ́ba ọmọdún wọn ládà rẹ̀ ibi tí wọ́n kú díẹ̀ káàtó sí ẹ̀rọ ẹlẹ́sẹ̀ gbogbo wa kọ́lọ́bọ yááfẹ́ wọn kọ́lọ́bọ sàmójú kúrò fún wọn ní tí wọ́n fi sílẹ̀ ní ti mí àti ti omi abẹ́ ọlọ́run ọba wípé kọ́ bá wọn ṣe àkóso gbogbo ẹ̀ pátá gbogbo àti àsìkò tí wà náà ọba tó kọlọ̀bọ̀ já parí pẹ̀lú imani ọlọ́ọ̀bá nínú ayata kàtán ọlọ́ọ̀bá sálàyé nípa wà mọ́ yẹ́ kútù múminan múta àmìdàn fajaza uhu jahannam khalidan fiha wa ghadiba allahu alayhi wa la'anahu wa adalahu adaban azima ọlọ́ọ̀bá ọba àlekí ọlá gbogbo ẹni tó bá pa olùgbàgbọ́ òdodo tó máa gba ẹ̀mí rẹ̀ fajazauhu jahannam ǹjẹ́ ọmọ jẹ́ ẹ̀sán rẹ̀ náà jahannama khalidan fiha yọ ọmọ bẹnu náà títí ayé wọ́gọ́dìbà allahu alayhi ọlọ́run ọba bínú sórí ẹni bẹ́ẹ̀ wà láàánàhu ọlọ́run ọba láàánà rẹ̀ ó lè jìnà síkẹ́ rẹ̀ wà á dàláhu àdáman àdìmá ọlọ́run ọba pèsè ìyà tó tóbi ìyẹlẹ́ta ìlérò lẹ̀ fúnrú ẹni bẹ́ẹ̀ ìdí ni tó fi jẹ́ pé ẹsẹ̀ tó burú jáì oníkàmọ́ọ́mọ́ pààyàn ní ntí ó lè wù kọ́ jẹ́ ìdí tó o fi pa lópin ìgbà tí ìbá ṣe ń tíṣẹ́ rí àfaramọ́ irú ẹ̀ ń tọ́ba ilé ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀ pé ọlọ́run bó bí òun léèrè ní ọgbẹ́ndẹ̀ alkiyama lórí pé kí ló dé tó o fi gba ẹ̀mí lágbájá kọ́dà àdìsí ká fi yẹ wá pé tọ́ba díjọ́ ọgbẹ́ndẹ̀ alkiyama ẹni tí a gba ẹ̀mí rẹ̀ yóò wá síwájú ọlọ́run ìsan ọrùn rẹ̀ yóò máa tu ẹ̀jẹ̀ jáde yóò wá gbá ẹni tọ́pá mú yóò fà lọ́rùn yóò wá wọ wáwájú ọlọ́run yóò wá máa sọ fún pé ìdí ọlọ́run ọba ò sálàdálímà pàtàlẹ̀ ni ìrọ̀ ọlọ́run ọba bí eléèléèrè kí n mo ṣe tí ì pa mí kí n mọ̀ ṣe ẹsẹ̀ òun mi ṣe tí ì gbẹ̀mí mi. mi ńgbà wọn bá bi léèrè yóò máa wá wà wí kọ́dà nù tí ó sọ subhanallah yóò ní mọ̀ pa ni liyakuna almulku li fulani in tó jẹ́ ń pa ni pé kí lágbájú ó lè ba àjọba kí lágbájú ó lè ba àrípò in ló jẹ́ mi ọ̀pá torí pé ọkọ̀ dínà àti rí ipò lágbájá ọlọ́ba wa sọ pé tó in tó mú ọ̀dánwò sí wa mọ̀ pé gbogbo kò láì gbogbo ẹ̀ tí ọlọ́run ọba ni nítorí ìdí ilé ìwà ló forí ara rẹ kó fìtínà torí kẹ́nìkó lè bá a sẹ̀mí kẹ́nìkó lè bá a gbádùn títorí rẹ̀ dáná tó ní bọ́m̀bẹ̀ wájú ọlọ́run alukurani ọ̀sọ́ àdìsí tánàbí ti sọ kọ̀sọ́pà nẹ́bí ọlọ́ọ̀bù ní máa sọ pé ẹ lọ́wọ́ ẹ̀ ń tọ́ fẹ́ dupò wa ẹ̀ ń tọ́pa àwọn obìnrin ọmọ ń tọ́fà ti pa ìdájọ́ tiẹ̀ yàtọ̀ ìdájọ́ tiẹ̀ náà sì yàtọ̀ kọ́lọ̀ bó sàmọ́ lẹ́yìn gbàtọ́lọ́ bá ti wá sàlàyé léyìí nípa ẹni tó bá pa ẹ̀mí tó máa ma pa ẹ̀mí ọlọ́ba wa bẹ̀rẹ̀ àlàyé lórí ẹni tó bá wá pa ẹ̀mí kan bọ́yá látàrí nǹkan kan tó rújú kò yẹ ìbí ogun la lọ kò wá yẹ rújú kò kò kò kò yẹ ṣe ń tọ́ hàn ọ́ rújú ṣé mùsùlùmí lélẹ́ àbí èsè mùsùlùmí kí nídàájọ́ ọdún ẹni tó bá parọ́ ẹni bẹ́ẹ̀ ibẹ̀ láti gbẹ̀rẹ̀ ọlọ́ba ní yá ayọ̀ lẹ́dí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة نعم. كذلك كنتم كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا الله أبو عليك يا أيها الذين آمنوا مقبئين يقولوا بابو دودو إذا ضربتم في الأرض tí ẹ bá jagun lọ lórí ilẹ̀ ìdá dọ̀rọ̀bùtùm fi sẹ̀bìlélà tí ẹ bá jagun lọ nítorí ìtọ́lọ́wọ́ ẹ jagun ogun sẹlẹ̀ láàrin yín àtàwọn ẹni tí ṣe mùsùlùmí tìrù bẹ́ẹ̀ bá sẹlẹ̀ fataba ìyanu ẹ̀ yá ṣèwádìí dáadáa lórí ẹni tọ́jẹ́ pé bóun ṣe yọ sí yín kọ̀ yọ níyọ. ẹ̀ńtọ́ jẹ́ ọ̀kan nú àwọn ẹ̀ńtẹ̀ ń bá ṣùgbọ́n kì í sara yín náà lọ́ọ́ bá jáde ńbẹ̀lẹ̀ ti pàdé rẹ̀ ọlọ́ọ̀bá ni fatabayanu ẹ̀yà ṣèwádìí kẹ́ ẹ ní àmọ̀dájú lórí pé ẹni ò ní ẹni tí ọjẹ́ kéferì ni ọ̀tá yín ni tó gbógun tì kó tó pé ẹni bẹ́ẹ̀. ọlọ́ba ni wàlá takúlù liman alqa ilé kúmù sàlámà lẹ́tàmù mìíràn ẹ gbọ́dọ̀ máa sọ fún ẹni tó sálámà sí yín tó ṣe sàlámù àlékún ẹ gbọ́dọ̀ máa sọ fún ìwé máa ṣe mùsùlùmí torí kí ni o tàbùtàgó na àròdọ̀ àyà ti dúnìyà torí pé nǹkan lé ayé kan ń lé ńlọ́fà tẹ́ ṣe bẹ́ẹ̀ ọlọ́balẹ̀ gbọ́dọ̀ dán o fàyíndàláhi maghanimu kathira èrè ogun tọ́pọ̀ ìbẹ lọ́dọ̀ ọlọ́run èrè ń tọ́pọ̀ kọ́dà tí èsì pẹ́ gbọ́dọ̀ jagun kí ẹ tó rí ọlọ́run ọba ní tọ́pọ̀ ẹ mọ́ ti torí nǹkan bíntín ilé ayé tẹ̀ ń lé kẹ́ ẹ jẹ́ ká ṣe ìtaání kọgbà wájú yín kẹ́ ẹ wá tẹ́fẹ̀ẹ́ nu yín ṣe ń tọ́lọ́run ọba ọ̀faramọ́ ọlọ́run ọba ní kàdálíkà kúntùmí kọ́bùlù bẹ́ẹ̀ lẹ́yìn náà ṣe wà tẹ́lẹ̀ famanallahu aleikum lọ́lọ́run ọba bá fi kẹrẹ̀ kẹyìn fatabayanu ẹ̀yà rántí kẹrántí ẹ̀yìn kẹrántí bẹ́yìn náà ṣe wà tẹ́lẹ̀ inallaha kana bima ta'maluna khabira torí pé dájúdájú ọlọ́run ọba gbogbo ń tẹ́ ń ṣe ọlọ́run ọba nímọ̀ nípa rẹ̀ ayai ọsọkalẹ̀ ni àwọn lórí arákùnrin kan èyí tó ṣẹlẹ̀ ní pé àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam wọ́n jáde lọ wọ́n ní wọ́n wá ní àyè kan tí wọ́n dúró sí lárákùnrin kan bá wa kọjá wọ́n sì lọ jagun ni gbàtàrákùnrin wọn kọjá ọba sì sàlámù alaykum sí wọn ìgbà tó sálámà ní apá kan náà ń ń daran jẹ lọ ń daran àwọn ẹrẹ kéékèèké bí ewúrẹ́ àgùntàn ń daran jẹ ni ọba sálámà sí wọn lọ́kàn náà àwọn ọmọ ogun ìsìláàmù bá ní arákùnrin yóò dédé sálámà sí wa ọgbọ́n lọ́fẹ́ ṣe tí ó fi bọ́ níbi ìyá wa kìí ṣe mùsùlùmí ni wọ́n fẹ́ dọ́gbọ́n fún wa ni bí wọ́n ṣe súnmọ̀ nù wọ́n bá pa á ńgbà wọn pa ńlẹ̀ nìkan bá ní kí ló dé tẹ́ pa wọn bá ní à ètè lọ́fẹ́ dà ọfẹ́ dọ́gbọ́n fún wa ní ọ̀fọ̀gbọ́n wa wá sírí wa ni kó lè bá a lọ tó àṣírí wa fáwọn ọ̀tá wa bí n tọ́jú ọmọ bẹ́ẹ̀ ìlẹ́lẹ́ wọn bá ní à ẹ̀tẹ́ ìdánwò yìí o mọ̀ bá déwájú ànẹ́bí wọn sọ fún ànẹ́bí o èèyàn kọjá sálámà ẹ̀ wá ní à eléyìí ṣe mùsùlùmí ìlòdì ẹ̀pa sábàbí kan nù ẹgbàwọ́ ọ̀rọ̀ kan tún wá lórí pé àwọn ọmọ ogun ìsìláàmù lọ jagun kan inú wọn ọ̀kan nù àwọn sàhábí tí ń jẹ́ al-mikdad ibn al-aswad ọwọ́ àánú wọn ìgbà wọn lọ kí wọ́n tó délùú náà gbogbo àwọn aráàlú ti fọ́nká wọ́n rí páwọn ò lè kojú àwọn ọmọ ogun islam àfàwọn bá díẹ̀ ni wọ́n wà nù inú wọn arákùnrin kan tó sẹ́kù òun dó nú ẹni tọ́lọ̀ wọn bá kẹ́ni tó ní dúkìá tó pọ̀ nígbà táwọn mùsùlùmí dé ọba sálámà sí wọn bá ní èmi ti gba islam mùsùlùmí lèmi ní òjé mi ò kú nínú òlù ní mẹ̀kídárì bin aswad bá ní irọ́ lọ́pàá ètè lọ́fẹ́ dá arákùnrin ní aṣáájú aláìláha ìlàlá njẹ́ òjé mi ọ̀sán ni pé torí mi jẹ́rìí pé ọlọ́run ọba ọ̀kan ṣoṣo lọ́tọ́ ká dọ́jọ́ sí fún ìyẹn ni pé mo gba ọlọ́run ọba gbọ́ eléètò ṣe kò jẹ́ kọ́ bọ́ lọ́wọ́ ìdá mikdad ibn al-aswad al-mikdad ibn al-aswad ọba pa arákùnrin ìnirò bá kan anabi sallallahu alayhi wa sallam pé enti miqdad ibn al-aswad ma dawo ni annabi sallallahu alayhi wa sallam lànàbí wa bẹ̀rẹ̀ sí bí miqdad léèrè pé ọ̀pá lẹ́yìn ìgbà tó ṣe láìláha illallah tó sálámà sí ọ tó ṣe láìláha illallah ó ní rí annabi ó ṣe nítorí pé ń bẹ̀rù dá annabi ní fàkẹ́yìn fataf alùbí láìláha illallah yawm al bóò ló ṣe ṣe pẹ̀lú gbólóń láìlá ìlàlá tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àkẹyà àmọ́ bóò ló ṣe ṣe ìwọ lọ́kàn tiẹ̀ ló ti wọ́n pé kò tinú rẹ̀ wá ìbẹ̀rù kú lójú ọ̀sọ́ ṣùgbọ́n ṣé lakùn rẹ̀ ni sọ ọ̀mà níyàn rẹ̀ ni ọlọ́ọ̀bù obì ọ́ léèrè o ǹjẹ́ ọ̀gbẹ́ndẹ̀ àkẹyà àmọ́ pé bóò ló pẹ̀lú ẹni tó ṣe láìlá ìlàlá tó gbẹ̀mí rẹ̀ ìlọ́lọ́ba fi sọ wípé yá ayé wàlẹ́dí na amọ̀n ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìdádọ́rọ́ bó tún fi ṣẹ̀bi lílá tẹ́ ẹ bá lọ jagun ló sójú ọ̀nà tọ́lọ́n fataba yẹnu ẹ̀ yà ṣèwádìí àwọn àfọwọ́ni tafsir ni aya yìí tọ́ka sí pé gbogbo ògbà téèyàn bá fẹ́ wọ nǹkan tó dàbí ẹni rújú èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó o ṣèwádìí kọ́ ọmọ ń tọ́jú òdodo kó o tó dá sí kódà wọ́n ní kọ̀bá àjẹ́ fìtínà ti ń ṣẹlẹ̀ nǹkan kan lọ ṣẹlẹ̀ sẹ́ńgbà fìtínà bá kọ́kọ́ ṣẹlẹ̀ ìmọ̀ ọrújú kò sẹ́ńtì ọmọ kí ni wọ́n fẹ́ tẹ̀yìn rẹ̀ yọ ẹ̀ńtọ́ bá tètè dá sí fìtínà ọ̀pọ̀ wọn ni fìtínà máa kó lọ kí wọ́n tó fura pé nǹkan à kèé máa ṣe ń tọ́ da ni fitina ti kó wọn lọ ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀ńtọ́ ní ìmánì òun máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ń tọ́ba jẹyọ yọ farabalẹ̀ wò ná ipe ìbò ni ọ yá sí yorùbá máa pe nǹkan ní àṣẹ̀ṣẹ̀jáde àkàn ìyẹn ni àti ìmọ̀ ibi tí ọ yá sí àti ìmọ̀ èwo ni ó ṣe ẹ̀ ń tọ́ba ní làákà yọ farabalẹ̀ wò ná ìbò ni ọ yá sí torí pé fìtínà àti mùsíbà ńgbọ̀ bá ọkọ̀ dé àwọn alárúbáwá máa hun lórí wọn máa sọ pé sẹ́ẹ̀rí fìtínà. ńgbà ọba kọ́kọ́ jẹyọ yọ dàbí ọmọge ni tọ sọsọ, tọ jade, gbogbo èèyàn ni ọmọ fẹ́ da si, gbogbo èèyàn ni ọmọ fẹ́ náwó si. wọn lọ dìgbà wọn bá dì mọ́ tán tí wọn ò lè bọ́ inú wa wà rí pé àsárúgbó tí ò sèyìn lẹ́nu rẹ̀ mọ́ ni bẹ́ẹ̀ ni fìtínà rí tọ́ba kọ́ba wa lọ tán ojú àwọn èèyàn wà wálé pé sars wà nù làákà ìwà báyìí ṣé n tá à já sí ni ṣé n tá à ti torí rẹ̀ para wa ni. ṣùgbọ́n ẹ̀ńtọ́ bá sẹ́kù lẹ́yìn ìgbà náà ní òrònú ẹ̀ńtọ́ bá ti bá bẹ́ẹ̀ lọ́nkọ́ ìyọ̀bá ní orí tí ó ròyìn ogun ni ò ní kú sógun wàláì orí tí ó ní ròyìn ogun ó kú ní ọ̀bà lọ èyí tó bá wá ti bá lọ́nkọ́ kí lọ́ fẹ́ rò ìdí ni tó fi jẹ́ pé àáfàá sáàdì lábẹ́ àyà wọ́n ti àlàyé ìtọ́pọ̀ táyà fi yẹn wá pé tó bá dásìkò fìtínà jẹ́ ẹni tí ń bẹ́nu làákàyè rẹ̀ gbogbo ntọ́ bá kọ́ sẹlẹ̀ farabalẹ̀ stọ́ọ̀dì rẹ̀ dáadáa ibo ni kíní ìfẹ́ yọrí sí mọ́ tètè dá sí jọ hàn dáadáa àǹfààní bẹ́ẹ̀ àbí òsà àǹfààní bẹ́ẹ̀ táǹfààní bá ń bẹ́ẹ̀ ìwọ náà kún wọn lọ́wọ́ tọ́ bá dáburú ni tètè fà sẹ́yìn torí pé kọ́ ọba àmọ́wà jásí ń tọ́jẹ́ pé àbó ti dá sí tí ó di fìtínà tọ́wàá kábàámọ̀ lásìkò tábàámọ̀ òní wúlò mọ́ ọlọ́ọ̀bá ni tabutaguna àárọ̀dọ̀ àyàtì dúnìyà ọlọ́ọ̀bá ni ẹ̀ ń wá ń sọ fẹ́ ń tọ́ sálámà ẹ̀ ń sọ fún pé ìwé ẹsẹ̀ mùsùlùmí ìdí ni tẹ ipa tó ń tipọ́ sálámà ó fi àmì pé mùsùlùmí lòun ó fi hàn yín ọlọ́ọ̀bá ni in tó mú yín ṣe bẹ́ẹ̀ torí nǹkan ilé ayé bíntì kẹtẹ́ ń lé ni apá kan nú àwọn olùmọ́ni kí nìkan ilé ayé bíntì tí wọ́n ń lé náà ó náà lẹ́ran ti ń dà làwọn rò pé èrè ogun èrè ogun kan làwọn ó kò ọlọ́ọ̀bá ní kìí ṣe torí òyìn lòun fi ogun lọ fẹ̀yìn dàláyé magani mu kẹtì ra dúkìá tọpọ̀ nbẹ̀ wọn lọ́dọ̀ ọlọ́ọ̀ nítorí délé ẹ̀ páyọ̀ ọlọ́ọ̀ ẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ wa ní mi náà wà tẹ́lẹ̀ àwọn olùmọ́ni kí ni ń jẹ́ pé bọ́ọ̀ ìyẹn ni pé tẹ́lẹ̀ ẹ̀yin náà ẹ̀ kú ṣe mùsùlùmí famanallahu alaykum ìkẹ́ ọlọ́run ọba lọ́sọ yín di mùsùlùmí torí pé ọlọ́run ọba sọ nù ayà kan balillahu yẹ múnú alaykum anahadakum lil iman asáànù ọlọ́run ló jẹ́ kẹ́yìn náà máa jẹ́ mùsùlùmí mọ́wáá ti torí pé ẹnìkan ọgbẹ́ ńgbà tí èdè ṣe mùsùlùmí jẹ́mi náà ṣe báyìí fún ṣé wọ́n tó ọjẹ́ mùsùlùmí ọgbọ́n rẹ ni apákanú àwọn olùmọ́ mú bá apákanú àwọn olùmọ́ ni arákùnrin tẹ́ ẹ pa mùsùlùmí ni ṣùgbọ́n ń gbé láàrin àwọn ẹni tí wọn kì í ṣe mùsùlùmí ìwọ̀n ń fi ímánì rẹ̀ pamọ́ torí tó bá fi lè hàn sí wọn pé ọgbà ọgbàgbọ́ wọn ó fìtìnà rẹ̀ ṣé ìsìláàmù gbà bẹ́ẹ̀ tẹ́yàn bí tí ó lè bọ́ ibi tó wà ń fi ímánì rẹ̀ tọ́ba ìfìlẹ̀ fi ìmánì rẹ̀ hàn wọ́n lè fìtínà rẹ̀ ìsìláàmù yọ̀ǹda pé kó fi ìmánì rẹ̀ pamọ́ kọ́mọ́jẹ̀ wọn mọ̀ pé múmìnì lòun gẹ́gẹ́ bá ọlọ́ba ti sọ fún wa nípa ali yasin àbí nam àbí ali ọlọ́ba ni yẹ́kùtùmù ìmánahu ń fi ìmánì rẹ̀ pamọ́ wọn lárakùnrin tí pa yìí ń gbà kiri kò lè sọ fún wọn pé òun gba ọlọ́run ọba gbọ́ torí wọ́n fìtìnà rẹ̀ ọwọ́ àfipamọ́ ìgbà táwọn àwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ọ́fíìsì láàmù hàn lóòótọ́ láàrin àwọn gèfèrí ló ti yọjú sí wọn ṣùgbọ́n àwọn rògbé ètè lọ́fẹ́ dá ló já wọn pa ọlọ́run bá ní ẹ̀yin náà rántí kàdáríkà kóńtó mi kọ́bùl síwájú àsìkò ìbẹ́yìn náà máa ń ṣe ń fi yí máa ní pamọ́ nígboro mọ́ka tẹ́ ẹ lọ́wọ́n ọba gbọ́ ṣùgbọ́n kò lè fi hàn ọ̀nkálukú ń se ìmọ̀ọ́nì rẹ̀ ń se ìsìláàmù rẹ̀ lábẹ́lẹ̀ ni ọlọ́ọ̀bá ni bẹ́ẹ̀ lẹ́yìn náà wá tẹ̀lé famanallahu aleikum ọlọ́ọ̀bá wa kẹ́yìn oníkẹ́sẹ̀ ẹ̀yin ó múlẹ̀ lórí ìyèpẹ̀ ẹ̀yin náà lè fi ìsìláàmù yín hàn fọ́tàbà yánu ẹ̀yà ronú kẹ́ẹ̀ronú kẹ́ẹ̀rántí ẹ̀yìn kẹ́ẹ̀rántí tó ti ṣẹlẹ̀ síwájú ọlọ́ọ̀bá ni inna allaha kana ó ní mọ́ nípa gbogbo ń tẹ̀sí níṣẹ́ gbogbo ń tẹ̀sí pátá kò sí ń tọ́ pamọ́ sọ́lọ̀ òun ẹ má rò pé ẹ ṣe kò sẹ́ńtọ́ mọ̀ ọlọ́run ọba mọ̀ ìyẹn ni pé ọlọ́run ọba yóò sì san oníkálukú lẹ́sàn-án gẹ́gẹ́ bí irú iṣẹ́ tó bá ṣe ni o ẹni tó bá fẹ́ bọ́ níwájú ọlọ́run kó ṣe iṣẹ́ tí yóò fi bọ́ níwájú ọlọ́run nítorí ìdí eléyìí eléyìí fi yẹn wá pé ẹni tó bá tọrọ àfíà nínú ìsìláàmù káwọn náà ọba dúró pé àlàáfíà ní í fẹ́ alukurani fi wa pé kó se lójú ogun àbí àwọn ẹni tí fìtínà bẹ láàrin yín àti àwọn tí wọ́n bá wá sọ pé tó àwọn òfin ogun afẹ́jókòó àlàáfíà ọlọ́ọ̀bá ni wà ń jẹ́nà húlì sẹ́lìmì fàdínà làhá wọ́tẹ̀wọ́kẹ́lá àlọ́lá àwọn ọ̀tá yín tẹ̀ ń bá jà tí wọ́n bá wá pé tó àwọn òfin ogun mọ́ ẹja gbọ́ra wáyé kájókòó àlàáfíà anabi ni ìrì ọlọ́ọ̀bá ni ìrì anabi fẹ́jìnnà àlàá tètè ìwọ náà tètè bá wọn jókòó kẹ́ ẹ̀ rìkọ̀nsáìlì kẹ́ ẹ̀ jókòó àlàáfíà islam ò fi ogun ọwọ́ alẹ́ máa rò pé sékè ṣe tẹ̀ wọ́n fẹ́ ṣe ọlọ́ọ̀bá ni ìwọ gba tí wọ́n wí láhàn wọn ṣùgbọ́n wọ́n tẹ̀wọ́ kẹlẹ̀ àlàlà bọ́ọ̀lù wọn bá dúró tọ́ ti bọ́ọ̀lù wọn bá dúró bó ṣe tẹ̀ wọ́n fẹ́ dá ọlọ́ọ̀bù ká tó wálẹ̀ tó sálámà sí i bákan náà nínú tí àrìmúlábẹ́ àyà yìí kọ́dà kọjá ẹni tí èsè mùsùlùmí ni tọba sálámà sí mùsùlùmí tá a mọ̀ pé sàlámù aleikum lòwí àbí asàlámù aleikum ntɔba la yin isilamu nu mu pe náà dáhùn sálámà kani wa aleikum salam kọ́dà tá a mọ̀ ní ẹni tí èsè mùsùlùmí kírísítẹ́nì ni ọwọ́ asálámà ìsìláàmù fi yẹ wá pé àwa náà dáhùn sálámà rẹ̀ á ní wá aleikum salam lópin pàtó bá jẹ́ pé a gbọ́ pé salamu aleikum ló wí. ṣùgbọ́n ìntánẹ́bí sọlọ́lá alẹ́ wa sálámà sọ pé àwọn alúrú kìtàbí tí wọ́n bá sálámà sí kẹ́ni wá aleikum kẹ́ni kọ́ máa jẹ́ tìyín náà ìtumọ̀ wá aleikum nù. ànábì sọ eléyìí nípa àwọn tí wọ́n ń sálámà ṣùgbọ́n wọ́n ń lo gbólóhùn tọ́jọ́ sálámà ṣùgbọ́n kì í ṣe sálámà nìyẹn ni àwọn yahudi tí wọ́n bá wá kí ànábi wọn mọ̀ sọ pé asaamu aleika asaamu ìtumọ̀ rẹ̀ ní alkuwal maut ìparun àti kúkọ́ máa jẹ́ tiẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá tẹ́tí kò náà pé tí wọ́n wínú yóò rò pé wọ́n sọ pé asalaamu aleika ni ṣùgbọ́n léde yahudi asaamu aleika ìtumọ̀ rẹ̀ ní pé ìparun àti ikú kọ́ máa jẹ́ tiẹ̀ níjọ́ kan anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí anas ọmọ malik bó ṣe gba àgbàwọ́ ọ̀rọ̀ wa ó ní àwà pẹ̀lú àwọn pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àtàwọn sahaba yòókù ni yahudi kaba wa kọjá nígbà tó wa kọjá ọba sálámà àwọn sahaba bá dáhùn sálámà rẹ̀ wa aleykum salam ọba lọ anabi sallallahu alayhi wa sallam ni àtàtúrú na màkàlá sẹ́ẹ̀mọ́ tó wí ẹ̀ńtẹ́ ń kọ́ sálámà sẹ́ẹ̀mọ́ tó wí wọ́n ní sálámà alẹ́ náà yà rọ̀ṣùlọ́lá ọ sálámà ni àwọn náà sì dáhùn sálámà rẹ̀ anabi ni kìí ṣe kọ́ sálámà ni fẹ́yìn nàmà kọ́lá asámù aleikum èpè lọ́sẹ̀ kìí sàdùà ṣé sálámà àdùà ni ìgbà àlàáfíà ọlọ́nkọ́ máa jẹ́ tiyín ṣùgbọ́n asámù èpè ni ìpè alákùnláhì ìparun ọlọ́nkọ́ máa jẹ́ tiyín. anabi ni tó wínú òtítọ́ ọlọ́run ni ọyẹ pé padà wọ́n bá pe arákùnrin nígbà wọn pè tó dé anabi ni ń bọ̀ kọjá lẹ́ẹ̀kan asámú aleikum lówí àbí lówí sórójú anabi kò lè parọ́ ó ní rẹ̀ anabi bẹ́ẹ̀ ni mo wí tí mo winu anabi ní sẹ ẹ̀yin sàábà sẹ gbọ́ anabi sallallahu alayhi wa sallam arákùnrin lọ ni wọ́n sọ fáwọn sàábẹ̀ rẹ pé ńgbọ́ jẹ́ pé báwọn ṣe ń kìyìn nù gbogbo àwọn bá sálámà bẹ́ẹ̀ sọ tí wọ́n ti àsámù àlékún ẹ̀yin náà sọ pé wà àlékún ìntẹ́ ẹ sọ kọ́ máa jẹ́ ti yí abẹ́lé làwọn olùmọ́fin ní tá a bá wà díìsì dáadáa ẹ rí i pé ànábì ọkọ̀ fáwọn sàábà pé wọ́n ṣe dáhùn àwọn sàábà ti mọ̀ wọ́n mọ̀ ní yahudi ìbá ṣe pé asàlámù alaykum lórí tòótọ́ ànẹ́bí ò ní wulẹ̀ sọ fáwọn sàábà pé kí ló dé tẹ́ fi dáhùn sálámà rẹ̀ ṣùgbọ́n ànẹ́bí ká pàkíyèsí wọn pé n tó wí ni o lábẹ́lẹ́ àwọn olùmọ́bí sọ pé tí ẹ̀ ń tí èsè mùsùlùmí bá sálámà tó jágeere tari pé sálámà ló sì asàlámù alaykum á dáhùn sálámà rẹ̀ pé wà alaykum sálámù ọlọ́bọ̀ ọba ní iná lọ́hàká nàbí máa àmàlú náà kàbí dájúdájú ọlọ́run ọba tó ní ìmọ̀ ni ó nírò nípa gbogbo tẹ́ǹsì níṣẹ́ kò sí tọ́pamọ́ sọ́lọ̀ ọlọ́run ni naam. لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم نعم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة نعم وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما درجات ومغفرة ورحمة وكان الله غفورا رحيما الله أبو عليك ولاني لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدين أو المجاهدون في سبيل الله a lè fi wéra wọn àwọn ẹni tí wọ́n jókòó tí wọn ò lọ jagun sójú ọ̀nà tọ́lọ́hún ìyàtọ̀ sáwọn ẹni tí wọ́n yàrú rí tí wọn ò lè jáde ẹni tọ́kàn mọ́ lálàáfíà ó lágbára àti lọ jáde lọ sí jihad lásìkò tí wọ́n pèpè jihad ọwọ́ ajókòó kọ lọ ọlọ́ọ̀bá ni a lè fi wọ́n wéra wọn wọn ò lè dọ́gba pẹ̀lú ẹni tọ́ jáde pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ wọn ò lè dọ́gba wájú ọlọ́run ọlọ́run bá yín ọba yọ àfà ẹni tó pé wọ́n ní ìdíwọ́ dọ́rọ̀ ń bì inú sábàbù nùzúlẹ̀ àyà ń tọ́ka sí àfọ́jú dọ̀rí ẹni tí ò ẹgbà wọ́ọ̀rọ̀ wa pé ńgbà ọlọ́ba ọkọ̀ sọ àyà ìkalẹ̀ kò sí gáìrù wọlé dọ́rọ́ rí bẹ́ẹ̀ wọn yọ ayin tó ní ìdíwọ́ kò ń bẹ̀ báyà ń ṣe wà tẹ́lẹ̀ ni pé láìsítẹ́wìl kọ́ ìdúnà minal minina wal mujahiduna fi sabilillah àwọn ẹni tó jẹ́ pé wọ́n jókòó wọn ò lọ jagun inú àwọn olùgbàgbọ́ òdodo wọn ò lè dọ́gba pẹ̀lú àwọn ẹni tí wọ́n lọ jagun. wọn ò lè dọ́gba ya nígbà ayé anabi sallallahu alayhi wa sallam ó pe ọ̀kan nù àwọn katabatul wahi àwọn ẹni tí wọ́n máa kọ́ wahi tánàbí tí ọlọ́wọ́ bá sọ wahi kalẹ̀ anabi ó pe ọ̀kan nù àwọn sahabi rẹ̀ nù àwọn ẹni tí wọ́n máa bá kọ́ yọ àwọn ká fún ilé wọn kọ́ lẹ̀ kọ́ máa bẹ̀ anabi sallallahu alayhi wa sallam pé zayd ibn thabit àwọn tí wọ́n kọ́ wahi. nígbà tí zayidu zubinu thabi ti dé anabi ń sọ aya fún yín kọ́ anabi wa ka aya yìí láyé sẹ́wìl kọ́ ìdúnà mínà mìnínà wàlmùjáhìdúnà fi sẹ́bìlélá àwọn ẹni tí wọ́n jókòó tí wọ́n lọ jagun àtàwọn ẹni tí wọ́n lọ jagun sójú ọ̀nà tọ́lọ̀ ń ò lè dọ́gba àwọn èsì kan náà anabi sallallahu alayhi wa sallam ọ̀kan náà àwọn sahaba ibùdó umme maktum afọ́jú ni ọwọ́ alẹ́ yẹn anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn bá ní ìrì anabi ọlọ́run owó èmi náà kí n lọ jagun àwa jókòó ńlé owó wà ká lọ jagun ṣùgbọ́n àárín náà sáfọ́jú àmọ́ lóògùn ni ìrì anabi ọlọ́run àwa nídìí wọn ni ò já lọ bóòlù àwọn òsè wa jẹ́ kí ni po tiwa ọlọ́ọ̀bá wa sásẹ̀ ọlọ́ọ̀bá bá tún àyà sọ kalẹ̀ allahu akbar lọ́lọ́ọ̀bá wa sọ àyà mi kalẹ̀ ọwọ́ àfi ọ̀rọ̀ ti anabi ni dúró náà mọ́kọ́ kọ́dà ẹgbàá wọ́ọ̀rọ̀ kan ní zayidu múnú tábìtì ni ìgbàdá nàbí nǹkan ayà ìfún mi okùn mi ọkàn okùn anabi sallallahu alayhi wa sallam anabi nǹkan bí mo ṣe jókòó wájú rẹ̀ mọ́ ń kọ́ bí mo ṣe dórí ayà tá nàbí kà tí mo fẹ́ mọ́ kọ́ mo kàn rí pé mo dà nàbí chẹ́ǹjì ni mo bá rí ẹsẹ̀ rẹ̀ sì wúwo bí ìgbà jẹ́ pé mo fẹ́ lè mọ́ lè dìde mọ́ sáwọn sàábà máa fura pé wáyé tí ń sọ kalẹ̀ fún anabi nù ó ní bí mo ṣe dá mo bá dáwọ́ dúró ìgbà tí ibùdó mu maktumi sọ̀rọ̀ mo bá rí pé anabi sallallahu alayhi wa sallam móòdì rẹ ti chẹ́ǹdì mo bá fura sí pé tọ́ wáyé ń sọ̀kalẹ̀ nu mo bá káwọ́ gbéra nígbà wọn ayé sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam tán lànàbí wọn sàlàyé lànàbí wọn ni àyà yìí tó kọ̀ kí ẹ ṣe bí mo ṣe kà á ti ṣe ó ti gba ìdíwọ́ àwọn ẹni tí ìdíwọ́ dí wọn lọ ó ti gba àwíjàre wọn ọlọ́ba wa tún àyà sọ̀kalẹ̀ pé ghairu ó lè dọ́rọ̀ rí wọ́n mo jẹ́ ayídí náà ṣẹ̀bi nílá àwọn ẹni tí a ní wọn ò lè dọ́gba pẹ̀lú àwọn ẹni tí wọ́n lo ogun nínú àwọn ẹni tí wọn lo ogun ayọ̀ àwọn ẹni tí wọ́n ṣe kí ni o tí wọ́n jẹ́ àwọn ẹni tí wọn ò lè lọ jagun lábẹ́ ilé àwọn olùmọ́ni ìyẹn ni pé ẹni tí ìdíwọ́ wà lára rẹ̀ látàrí pé afọ́jú ni tàbí arọ ni tọ́jẹ́ pé kò lè jáde lọ jagun kí ẹ nílò ogun ṣùgbọ́n tí ń dùn lọ́kàn rẹ̀ ìbáṣe pé èmi náà pé lálàáfíà èmi náà bá lọ jagun anabi sallallahu alayhi wa sallam irú àwọn ẹni tí wọ́n bẹ pẹ̀lú anabi bẹ́ẹ̀ àwọn olùmọ́ni ọlọ́run ọbọ̀ ọmọ kọ́ láadáa fún wọn pàwọn náà lọ jagun torí pé ìdíwọ́ kan lọ́fà ìdí ní tóbi jẹ́ pé anabi sallallahu alayhi wa fáwọn sahaba ó ní gbogbo ọgbẹ́ bá jáde tẹ́ ẹ lọ jagun gbogbo wàhálà tẹ́ ń forí fa tí wọ́n ń kọ́ ládàá fún yìí ihò lẹ́wọ̀ ní inú kòtò kan lẹ́kó sí ni orí igi kan lẹ́gùn ní àpáta lẹ́gùn lẹ́sùn kalẹ̀ ní. gbogbo wàhálà tẹ́ fojú kó inú ìrìn àjò yín pẹ̀ lọ jagun sójú ọ̀nà tọ́lọ̀ gbogbo ládàá tọ́lọ̀ ọ̀bọ kọ fún yín àwọn ẹnìkan bẹ́ mọ̀dínà wọ́n jókòó mọ̀dínà àwọn ọ̀jáde gbogbo orú ládàá tọ́lọ̀ kọ fún yín náà ni ọkọ̀ fáwọn náà ọ̀yà àwọn sàhábà lẹ́nu ó ní yàrá rasulillah fẹ́kẹ́ fàdákà bóòlù eléyìí ṣe jẹ́ àwa tá a ṣe wàhálà nígbà mi ogun mi wọ́n lọ oṣù méjì gan ò ní dé wọ́n ṣe wàhálà fa ṣùgbọ́n nìkan bẹ́ẹ̀ mọ́dìínà ilé anabi àwọn tó sọ pé irú ládá gbogbo ládá tá a bá gba àwọn ọmọ fún un náà anabi ni bẹ́ẹ̀ ni abasa humul udur tó ìdíwọ́ kan ló dé kán má lè jáde inú wọn náà lẹ́tọ́já fọ́jú abẹ́ntà ààrẹ dè mọ́lẹ̀ yẹ wá alukóhánì sọ fún wa lẹ́sà alal àmà harajun wàlà alal maridu harajun wala ala araj araj wala ala maridi araj ẹ̀ńtọ́ jẹ́ afọ́jú kò sí léèfì lórí rẹ̀ pé kọ́ lo oògùn àbí arọ yálà ọrọ̀ lẹ́sẹ̀ kan ni àbọ̀rọ̀ lẹ́sẹ̀ méjèèjì lẹ́ẹ̀tọ́ jẹ́ pé kò ní lè lọ jagun àbẹ́ntí àìsàn dèmọ́lẹ̀ inú òjò lè jáde ọlọ́ba ní kò sábúrú lórí wọn ọlọ́ba ń sọ ń bì ọlọ́ba ní walmujahidina fi sabilillahi bi amwalihim wa anfusihim ẹ̀ńtọ́kọ̀ tí ó ṣe jihadi sójú ọ̀nà tọ́lọ́n pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ á lè fi wẹ́n tó ṣe yálà ń bi tá a ti ní bùkátà pé káwọn èèyàn ó gbé nǹkan àjà ogun lọ́sẹ̀lẹ̀ ni tàbí kò sí nǹkan àjà ṣùgbọ́n kó ń kálukọ́ náwó rẹ̀ sójú ọ̀nà tọ́lọ́n fi ṣèbí lè la bi amwalihim wa anfusihim pẹ̀lú dúkìá wọn ẹ̀ńtóní tí ọ̀nà kò lè dọ́gba pẹ̀lú ẹ̀ńtóní tọ́nà ládàá àwọn ò lè jẹ́ kan ọlọ́ọ̀bá ni fadlalahul mujahidi nabi amuwali muhamfusi alalqaidi na daraja ọlọ́ọ̀bá ọba àlekí ọlá ó gbọ́lá fáwọn ẹni tí wọ́n fi dúkìá wọn àtẹ̀mí wọn jagun sójú ọ̀nà tọ́lọ́n ó gbọ́lá fún wọn jù àwọn ẹni tí wọ́n jókòó táwọn òfin tí wọ́n ṣe tọ́lọ́n lọ ṣùgbọ́n ọlọ́ọ̀bá ni wa kulla wa'ada Allahu al-husna ṣùgbọ́n ìkíní kejì ọlọ́run ọba sí àdéhùn àlìjánná fún wọn àwọn olùmọ́ni ọlọ́run ọba ń sọ nípa àwọn ẹni tí wọ́n kọ̀ tí wọ́n lọ jagun sójú ọ̀nà tọ́lọ̀ àtàwọn ẹni tí wọ́n jagun sójú ọ̀nà tọ́lọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba wa ní ìkíní kejì wọn ọlọ́run ọba ṣe kíni o ọ sí àdéhùn àlìjánná fún wọn. apákanú àwọn olùmọ́ni aya yìí ń tọ́ka sí pé ká jáde lọ jagun sójú ọ̀nà tọ́lọ́ kì í sọ̀ràn àyàn kì í ṣe túláàsì ṣùgbọ́n ntọ́ tẹ̀wọ̀n jù ní pé ọwọ́ ànírú òtọ́ bá jẹ́ àsìkò kan wà tí máa jẹ́ fọ́rúdúkì fáyà ọ̀ràn àyàn lọ jẹ́ lórí àwọn kan kìí sọ̀nà yẹn lórí gbogbo mùsùlùmí ìgbò ní jẹ́ kìfàyà inú àwọn àyè títí jẹ́ fọ́dún kìfàyà ó náà ni pé tá a bá ti àwọn ọmọ ogun nínú mùsùlùmí tí wọ́n ti tó tí wọ́n ti tó lọ jagun ẹni tí ọba bá wọn lọ́ngbà náà kò sábúrú lórí rẹ̀ torí pé nọ́mbà tá a nídìí báyìí calculation àwọn experts wọ́n ní abá ti rí ẹyẹ èèyàn báyìí ó ti tó lọ ja jihad àwa àti rí ẹyẹ wọn bẹ́ẹ̀ ó ti tó ẹn tí ọba lọ ń gbà náà ọkàn sọlá dánù ni ṣùgbọ́n ànisọ́pọ̀ sẹ́lọ̀ ìmánì rẹ̀ ń bẹ èèyàn tako ìmánì rẹ̀ tàbí kò bá ìmánì rẹ̀ jẹ́ ṣùgbọ́n tọ́ba jẹ́ pé iye àwọn èèyàn tá a nídi láti lọ jagun ètí pé gbogbo ẹni tọ́ba wà lábẹ́ àwọn ẹni tẹ́lẹ̀ lọ jagun gbà náà ọjọ́ ọ̀nà yẹn lórí wọn fọ́dọ̀ àyìn ní lórí ẹni kọ̀ọ̀kan wọn torí pé ọ̀ràn àyàn lọ́jẹ́ ká dáàbò bo dúkìá wa ká dáàbò bo ẹ̀sìn wa ká sì dáàbò bo aya àtàwọn ọmọ tá a fi lẹ̀ ọ̀ràn àyàn lọ́jẹ́ àwọn olùmọ́ni inú tí jẹ́ kọjọ́ náà yàn òun náà ni pé tí àwọn ìta ìsìláàmù tí wọ́n bá gbóògùn wá bá àwọn mùsùlùmí nínú ìlú wọn wọ́n gbóògùn dé ká tó fura wọn ni wọ́n ti rọ kílíkà lù tọ́ba ti dìbà gbogbo ẹni tó tó gbé dà gbogbo ẹni tó tó gbé ìbọn ọ̀ràn yẹn lọ́jẹ́ lórí rẹ̀ ń gbà náà torí pé a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ torí pé àwọn ọ̀tá ti dẹnu ọ̀nà wa torí tá a bá ní inú rásìkò ń pé ẹlòmí tẹlòmí bá ti ṣe kò sí tọ́kẹ́ nìkan one's job is no one's job ní ọ̀padà dà ń ká lóko ọ̀fọ̀kẹ́ sẹ́ àwọn èèyàn kò lọ bí èmi nìkan ẹ̀sẹ̀ bí èmi nìkan nìní tá a dọ́ta bá jókòó lé ẹ̀rí pé fìtí náà ṣẹlẹ̀ ọ̀wọ́n mọ̀ ló pé ẹbí mi nìkan ni àbá àwọn yòókù ọ̀lọ́ ìdí ni ìtìlá tó bá ti dé pé wọ́n gbó ogun dénú ìlú yín ẹ̀ ní káwọ́ gbéra o ṣùgbọ́n láìsí bẹ́ẹ̀ tọ́jẹ́ pé àti ráwọn àwọn ọmọ ogun tí wọ́n tó tí wọ́n ti lọ ó di fárúkú kìfàáyà kì í sọ̀nà yẹn lórí gbogbo àwọn yòókù mọ̀ ìdí tó fi jẹ́ pé nínú islam ara àwọn tó dá so lópin ìgbà tá a bá ti recruit àwọn tó jẹ́ pé a ní ìdí wọn wọ́n ti tó jagun ẹni tí ọba múra rẹ̀ wá kì í sọ̀rọ̀ àyàn mọ́ àwọn olùmọ̀wá ni kọ́dà kọjá pé ń bọ̀ ọba jẹ́ fọ́rọ́dù kìfáyà ilá in àyànàhùn ìmáàmù àyàfẹ́ tó bá jẹ́ àṣíwájú bá rò pé tọ̀ lóòótọ́ seven thousand people la ní ìdí láwọn ọmọ ogun àti rí ṣùgbọ́n lágbájá ìwọ náà kù wọn. Eh, wọ́n ti ní wọ́n ti ní nọ́mbà tí wọ́n wà olórí ní ìwọ náà kún wọn ó ti jọ́ràn yẹn lórí rẹ̀ torí pé ó ṣe é ṣe kọjá pé olórí ṣe calculation kan pé tọ̀ irú ilé ìkọ̀yẹ́ kọ́ mọ̀ bá wọn lọ tọ́ra ní the experience rẹ̀ ó ti jọ́ràn yẹn lórí irú ẹni bẹ́ẹ̀ kọ̀ lọ ṣùgbọ́n tí ọba ti sí gbogbo àwọn wọ̀nyí kì í ṣe túláàsì ìdí ìdọ́lọ́ba fi sọ pé wọ́n kúlẹ̀ wọn àdàlá wọlé ọ̀sìn náà ìkíní kejì ọlọ́run ọba sàdéhùn dáadáa fún wọn ṣùgbọ́n wọ́n wá lè jáde ṣùgbọ́n jèsè pò kan náà wọ́n wà o ọlọ́run ọba ni wàfọ́dọ́lọ́láhu almujahidina alalqaidina adiran adima ọlọ́run ọba ni pẹ̀lú ẹ̀sán tó tóbi ìnà fi ṣe àjùlọ lórí àwọn ẹni tí wọ́n ṣe kí ni o fún àwọn ẹni tí wọ́n lọ jagun lórí àwọn ẹni tí wọ́n lọ àjùlọ tó tóbi ní látọ̀dọ̀ ọlọ́ ọlọ́ba ní dàrọ̀já ti minhu àwọn pòkẹ́tọ́ ga lórí ara látọ̀dọ̀ ọlọ́run wà má rọ̀fíìrọ̀ tánú wà rahma àti ìdáríjì àti ìkẹ́ ẹni tó bá lọ jagun sójú ọ̀nà tọ́lọ́run yóò rí ìdáríjì pòsè ẹ̀ lọ ẹni tí ọ̀lọ́ ò rí ìhù kọ́dà àwọn ọba àpaṣogun anabi sallallahu alayhi wa sallam ni yóò faru lè ṣahiri lè awọ lè kọ́tọ̀rọ̀ ti mìndẹ́mi ẹ̀ńtọ́lọ jagun sójú ọ̀nà ẹ̀ńtọ́lọ tí wọ́n pa anabi ni ẹ̀jẹ̀ àkọ́kọ́ tí ó kan lára rẹ̀ délẹ̀ báyìí ẹ̀jẹ̀ àkọ́kọ́ nǹkó tó délẹ̀ ọlọ́wọ́ bó ti yááfi gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ fún sèbí ẹ̀ńtọ́lọ ogun ni ó rè lè ẹ̀ńtọ́lọ ṣe jihadi ẹ̀ńtí ọ̀lọ́ kò kò lè ra lè lọ́rọ̀ bá fi ni dàdàdà ti mínú wàmà fẹ́ràn àti wàrà mà àti kẹ́ wọ́n kàn án aláwọ̀ gafúrò rahima ọlọ́wọ́ ọba ọba aláforíjì ni olùkẹ́ni pẹ̀lú yẹnni pé tó bá ti ṣàṣìṣe ilé sẹ́yìn kó ronú pèwàdà ọlọ́ọ̀bá ṣe tán láti ṣàforíjì fún kọ́dọ̀ ọlọ́ọ̀bá ṣe tán láti kẹ́ ẹ̀ eléyìí fi yẹn wá pé àjùlọ ìbẹ tọ́lọ́wọ́n bá ṣe fún ẹni tọ́lọ́ jagun sójú ọ̀nà tọ́lọ́ àtẹ̀ntì ọ̀lọ́ dàrọ̀jà tún yìí ọwọ́ àánú sọ̀yìn bukhari àti muslim inú àdìsí abi sa'id al-khudri radiyallahu ta'ala anhu ọlọ́run ọba ń sọ bí àjùlọ yìí ṣe wà láàrin wọn ọlọ́run ọba ní anabi sallallahu alayhi wa sallam ṣe àlàyé anabi ní inna fil jannati mi ati daraja àádá allahu lil mujahidi na fi sabi lillah àwọn po ipò tó ga lórí ara wọn èyí ju yìí eléyìí ju yìí ọgọ́rùn-ún lọ́lọ́run ọba pèsè ilẹ̀ fáwọn tí wọ́n lọ ṣe jihadi síwájú ní nínú àlìjáná gbogbo àwọn ẹni tí wọ́n lọ jagun sójú ọ̀nà tọ́lọ́hún ọlọ́run bá bá wọn pèsè rẹ̀ lẹ̀ ó jura wọn lọ ọgọ́rùn ipò ìju eléyìí lọ eléyìí ju eléyìí lọ ọgọ́rùn rẹ̀ lọ́lọ́run bá pèsè lẹ̀. bẹ́ẹ̀nà kúlì dàrájà tẹ́yìn ní kàmá bẹ́ẹ̀nà sàmá ìwàl ard àti ń bẹ láàrin ipò kan sí èkejì rẹ̀ ọ wà bí n ń bẹ láàrin sánmà àti ilẹ̀ ni ẹ wò bó ṣe jìnnà síra wọn tó bẹ́ẹ̀ ni ti ń bẹ láàrin ipò kọ̀ọ̀kan àṣẹ àjùlọ́tọ̀ ga kìí ṣe pé gbogbo gbogbo wọn wà lìjánà ìdí nítorí wọn sọ pé kúlẹ̀ wọn àdàlá olùkùsìnà gbogbo wọn lọ ṣùgbọ́n kò wọn ò lè dọ́gba níwájú ọlọ́run wọn ò jùra wọn lọ níwájú ọlọ́run náà ọlọ́run bá ní. إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيم كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا الله بابا عليك ولاني إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم àwọn ẹni tọ́lọ́run ọba pa tọ́lọ́ tí àwọn màláìka gbẹ̀mí wọn dájúdájú àwọn ẹni tí àwọn màláìka gbẹ̀mí wọn lásìkò tó jẹ́ pé zọ́ọ̀lìmí àǹfùsìhìm àìhálà káwọnìhìm zọ́ọ̀lìmí àǹfùsìhìm tí wọ́n wà nípa ẹni tó sábòsí forí ara rẹ̀ ibẹ̀ ni kú ká wọn mọ́ kí wọ́n ṣe tó fi jẹ́ pé wọ́n sábòsí forí ara wọn kọ́ọ́lù fíìmù kùntùn wọ́n ń bi wọ́n léèrè pé inú ìpòwò lẹ́yìn wà tí kò yẹ báyìí nínú ibi kò tẹ́ wáyé kọ́lù kúnná mustapha àfihàn fi àrò wọ́n ní àwa alágbára kan lórí ilẹ̀ ni ìdí ni tá a fi lọ aya ń nípa musọ́bára rẹ̀ láàrin kèfèrí láàrin àwọn kèfèrí tí wọn ò jó lè sí lọ. gẹ́gẹ́ bá ń se ń gbọ́ inú àwọn ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan tí omi kan ní ìsìn wọn láwọn ìjọba orílẹ̀-èdè kan láwọn mùsùlùmí rí ọgbọ́dọ̀ gbà wẹ̀ ẹ̀wọ̀n gbọ́ nǹkan wọ́n ṣe lófin wọn ọgbọ́dọ̀ gbà wẹ̀ irú bẹ́ẹ̀ wọn lágbà wọn kò lè gbógun tìjọba wọ́n jẹ́ mustapha pinafil ardin ọlọ́ọ̀bá wa ní tíkú bá ilé ká wọn bẹ́ẹ̀ wọn á bí wọn léèrè pé wọn mọ̀ sọ pé kó nná mustapha fi náà fi lápẹ́ àwọn ò lé sẹ́ni afẹ́ kírun wọn ò jálè kírun tẹ́yìn bá ka irú àwọn fìtínà tí mùsùlùmí rí pàápàá jùlọ bíi modern times báyìí wàláyé nǹkan mi ò yá yẹn lẹ́nu wọn bá débì kan nílùú kan pé kọ́dà wọn sòfin mùsùlùmí wọn ò gbọdọ̀ ríyàn kọ́ máa sàlùwàlà àlùwàlà gan tó sàlùwàlà orúfin àyìn tó bá wá wọ mùsùlùmí tí máa ní bẹ̀lọ́ kan ní ọ̀sà mọ̀ kúrò wọ́n sá kírun tí wọ́n bá wá wọ balùwẹ̀ irú ti gbàlódé inú bẹ wọ́n ti sálù àlá wọ́n mọ̀ yọ sálù àlá ń ìjọba tún fura pé wọ́n ń sálù àlá nù rú bẹ̀ wọ́n ti àwọn ẹsẹ̀ ẹ̀yìn ọmọ sálù àlá ọba wọ tọ́ílẹ̀tì báyìí security wa ń ta tí wọ́n mọ̀ mọ́ nítọ́ pé kí ló ń se nù rẹ̀ ńgbà ọba jáde yọ ọmọ wo sọ sálù àlá àwọ sálù àlá musiba lele musulumi tó wá bára rẹ̀ ń rù bẹ́ẹ̀ kọ́ lóòótọ́ òun náà wà fi náà fi àrùn àwítàrẹ tí wọ́n pé tọ́ àkú lágbára ni kò sí bá a ti fẹ́ ṣe ìlànà àwọn ọmọ sọ pé à ń tó jẹ́ ṣàbòsí ara yín ni pé kọ́ọ́lù alamtakun abdullahi wa ṣíà sẹ́lẹ̀ ọlọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ ni sẹ́lẹ̀ ọlọ́wọ́ bọ̀ ògbòrò ni dandan ni kẹ́ ẹ gbé bẹ̀ ni fatuhajiru fi tí ilẹ̀ ọlọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ débi ọ yẹ kí ẹ lè ṣe hijira ibi tí ma hijira ti wá ni àbí tuma kẹ́lí ma hijira ni gbogbo bí mùsùlùmí bá wà tí wọ́n fúnlẹ̀ mọ́ débi pé kó lè ṣẹ̀sìn rẹ̀ kò lè kírun ìyẹn pé tọ́jẹ́ pé bọ̀rùrì yá ti dì àwọn tọ́jẹ́ pé kò sí má ní tẹ̀sìn kò gbọ́dọ̀ sàlọ́ alákọ̀ọ́gbọ́dọ̀ kírun irú bẹ́ẹ̀ ọ̀ràn àyàn lọ́jẹ́ lórí mùsùlùmí náà kọ́ wá bí ó ṣe ponú ìlú nǹkan padà síbi tí ó ti lọ sí lọ. àwọn ìlú abínibí mi ni ìlú bàbá bàbá mi lè kò kéé sàwíjàre mọ́ lópin àti ọba jẹ́ pé tó ọba wà ń bẹ̀ ò ní lè sí lọ kí láǹfààní pé ọ wà lórí ilẹ̀ bàbá bàbá rí ò lè sí lọ fọtúhájì rúfin àkóńbẹ lọ jẹ́ àjòjì níbòmíì sáti ráyè sílò ọlọ́ọ̀bọ ọba àlejò ọlá ní irú àwọn ẹni tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n máa mọ̀ wọ́n lágbára àti lè jáde wọ́n wá kọ̀ wọ́n jáde tí kú fi ká wọn mọ́ bẹ́ẹ̀ irú àwọn ẹni bẹ́ẹ̀ sábòsí forí ara wọn o torí pé wọn ò ráyè sílò ọ̀nà àbáyọ sì ń bẹ fún wọn àmọ́ ṣùgbọ́n wọn ò fẹ́ fi lélẹ̀ wọn ò fẹ́ fi lù wọn lẹ̀ àti àṣẹ gbọ́wọ́n àlọ́ máa jẹ́ àlejò ń bò mí ntí ó jẹ́ wọn ó sin lọ́nu o ọlọ́run bá fama wahum jahannam jahannama ni wọ́n máa jẹ́ ibùgbé o ibi wọn padà sí inú náà jahannama ni torí pé n táwọn kan kún àwíjàre kì í sàwíjàre wájú ọlọ́run ti kúnlẹ̀ mọ́ tó o lè ṣùgbọ́n bí tó ti lé sí lọ́hùn wa ọwọ́ akọ lọ èyí jáwéjáde tó fi sí lọ́hùn èyí sàwéjáde wájú ọlọ́hùn. kí ni tí sì ọ̀pọ̀ èèyàn mọ́lẹ̀ inú rẹ̀ náà lálákọ̀ọ́kọ́ tá a sọ ìlú bàbá bàbá mi ni ìwọ̀n àfi family house rẹ̀ mímú rẹ̀ ìdí rẹ̀ ní òjò sí lọ́hùn èyí sàwéjáde wájú ọlọ́hùn. àbí ìní àwọn ọmọ rògbé tóun bá kó bí ní ìsìn gbogbo tóun bá lọ bóòlù òun ṣe fẹ́ mọ méèkì bísínẹ́sì yìí ibi tó sì wà kọ̀ gbọ́dọ̀ kírun ẹ mọ wọn kan eléyìí sàwíjàre wọn ju ọlọ́run torí ìjọsìn fọlọ́run lo àkọ́kọ́ tọ́lọ́run ọba ti torí rẹ̀ dán wálé ayé gbogbo òyòkù yìí náà fìlàní tọ́ ọba ti lè ṣe ń tọ́jẹ́ pé ní kókó ń ọba fi dá o sórí iye pẹ̀ kò sáǹfà díndọ́ lọ́ba fi sọ pé famawahum jahannam ibi wọn sẹ̀rí padà sínú inú náà jahannama ọlọ́ba ni wọ́sá àti a ó burú jáì níbi padà sí ibi wọn padà sí tí wọn bára wọn ibi tó burú ni torí pé kí ni wọn láǹfààní àti jáde kó mbẹ kí wọn lọ sí lọ eléyìí ó fi yẹ wá pé. ọ̀rọ̀ pé torí pé àwọn ẹnìkan tí wọ́n rọ kiri ká mi ní oje ń sin lọ́hùn kì í ṣàwíjàre o lópin ìgbà téèyàn bá ti láǹfààní àti lè fi bẹ́ẹ̀ lẹ̀ ọ̀láǹfààní àti lè kó nù ìlú náà kọ́ lọ gbé bomi tó ti máa sin lọ́rùn rẹ jẹ́ẹ́jẹ́ láì ṣe pé ẹnìkan fúnlẹ̀ mọ́ fi bẹ́ẹ̀ lẹ̀ ọlọ́bi tó ti lọ sin lọ́hùn àmọ́pọ̀ wá wà níbi kan ó lè sin lọ́hùn o sì láǹfààní àti kú ọ wá kú tí kú eka mọ́ títí kú eka má bẹ́ẹ̀ eléyìí sàwíjàre o kọ́ àmọ́ sọ fọlọ́ pé ntí o jẹ́ ń kírun nù ntí o jẹ́ ń gba awẹ́ nù kìí sàwíjàre o àwọn táwọn wá láwíjàre tọ́jẹ́ pé wọ́n bẹ́ẹ̀ nuru kò báyìí tí wọn lágbára kan inṣàlá aya ti bẹ wájú ọsàn wà lọ́la inṣàlá kọlọ̀ bó mú àjọ lálọ́ inṣàlá àádùn báyìí kọ́lá bó sàmọ̀nà wa wàláwù tààlà àlà náà mọ̀rọ̀kọ́ báyà tá a bá ka àwọn àyà tiwájú torí pé ó so papọ̀ mọ́ra wọn yóò ti rọrùn ká lè sa àwọn ìbéèrè torí pé àyà wájú ọ̀dà àwọn àwọn ìbéèrè mi tó ṣe ṣe ká mọ̀ ìbéèrè pé tó ẹ̀ tó wá rí kọ́ndíṣẹ̀ rẹ̀ rí báyìí nǹkan inṣàlá àmọ̀ bọ́lọ̀lá kọ́lá bá kí ó sọ wájú ọ̀dà lọ wàláwù tààlà àlà àfọ̀n àwọn jàmáà tí wọ́n wá ìdíwọ́ kan lọ́wọ́ fà tó jẹ́ pé ìfìlẹ̀ wa títí tó five mo still wà hopeful pé màá lè méjì àti lè wá ṣùgbọ́n kádàrà láwọ̀ mà ṣáà fáàlì kí ọlọ́ba kọ́ yá fi gbogbo wa ọláwù tá a lára اللهم اقسم لنا من خشيتك ما تهول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا